ní five february twenty twenty two ìkéde yìí ó ń lọ bá ẹ̀yin pdp àti apc tí ẹ̀ ń dún màhóhó màhóhó máwọn tó wà ní ìsẹ́yìn nítorí pé wọ́n ní ẹ máa lọ máa fọlọ́pàá fífi máa arrest gbogbo àwọn ọmọ ìsẹ́yìn àwa ń fi àsìkò yìí a fi ń sọ fún yín pé àwọn ọmọ tó ń ṣe yorùbá nation tọ́nà àwọn fẹ́ self determination tọ́nà àwọn fẹ́ nàìjíríà tí kò wúlò tí kò ṣàǹfààní ẹ má fa wèrè lọ́yàn ẹ má lọ tọ́jà àwọn ọmọ tí wọ́n wà nísẹ̀yìn ni wọ́n kàn sí mi pé kí n bá wọn sọ fún yín o nítorí pé jẹ́jẹ́ làwọn ń bá ọ̀rọ̀ yorùbá nation táwọn ń kéde fáwọn aráàlú pé ǹjẹ́ wọ́n fẹ́ dìbò àbí wọ́n fẹ́ yorùbá nation bọ̀wọ́ ní ìwọ Shina Peller àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olórí kọ̀ọ̀kan ní agbègbè yẹn wọ́n náà ń dún mọ́ àwọn ọmọ wọn fún wọn ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má yẹ káwọn ọmọ yẹn bínú tán o àníṣọ́jú bẹ́ẹ̀ lọ